أمر بالجميل ولا تخشى سوى الله من فاس ومن دان إن الجهاد لأقسام وأفضلها بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوكو الله الحمد لله أدوكو الله الحمد لله أدوكو الله الحمد لله رب العالمين وصعنا هو الذي أماتنا الذي أحيانا بعدما أماتنا وإليه النشور ọlọ́run tó padà sọ bó ara láàyè lẹ́yìn ìgbà tó ti sọ àdùkú lálẹ́ àná lọ́yẹ́ pé kálukú wa bí nínú ilé níta wọn tó wá sọ wá di àlàyé ìgbà tí ó sọ láti kú ikú kékeré pé tọ́jọ́ pé bàbá wù ó lè múyàn sọ́dọ̀ bẹ́ẹ̀ wá sì wù ó lè dáyàn padà bó sì dá wa padà yìí dá padà tó wá dá wa padà àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run náà. alhamdulillahi rabbil alamin ala. sára wa táwa ń fi wá tún jẹ́yàn láàárọ̀ yìí láti gbé ẹ káàárọ̀ o gbogbo àwa tá sọ pé dàárọ̀ lánàá wọn gbogbo àwọn tá sọ pé ẹ káàárọ̀ láàárọ̀ yìí. alhamdulillahi rabbil alamin. kọ́ dàkún kọ́ jọ ọ̀nà àánú rẹ̀ kó já sí òun pẹ́ ó sì jọ jẹ́ pé torí dáadáa ló fi dá wa sí kọ́ kọ́mọ́ torí dá wa sí kọ́mọ́ torí ìkọ́tọ́lọ́ dá wa sí ẹlòmíì ẹlòmíì kó kú kéke ya tànà kọ́ ya lọ ọlọ́run dákun abẹ́ àánú rẹ̀ ó fi gbà wá ó gbà wá lẹ́rú kọjọ́ jẹ́ pé wa sí ọlọ́run dákun mọ́sà síbẹ̀ gbogbo wa gbogbo wa pátá ọlọ́run kò bí àbùkátà wa ẹ̀rí mùsùlùmí tá a bá wò ó ní tí jẹ́ mùsùlùmí òun náà ní tà ń bá lára ara wa yìí àsìkò òun ló ti yí padà yìí a sì gbà a sì tún yí padà náà ìdí jẹ́ ìsìláàmù nù ìsìláàmù kò ní kankan sí pẹ̀lú ìfẹ́ inú àbágídí ẹ ẹ rí láyé lónìí especially ní south west wa nìyí á ní afẹ́kírun aago márùn-ún àbọ̀ afẹ́kírun aago méjì afẹ́kírun aago mẹ́rin afẹ́kírun aago méje afẹ́kírun aago mẹ́jọ kódà ó kọ àsìkò tá à ń fi ń pe irun kọ̀ọ̀kan kò fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ṣubú ìlélẹ́ yìí jẹ́ dúró ìlélẹ́ yìí jẹ́ asùn ìlélẹ́ yìí jẹ́ mọ́gí ìlélẹ́ yìí jẹ́ ìṣá ìlélẹ́ yìí jẹ́ lẹ́yìn tó sì jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe wá ṣùgbọ́n gbogbo ibi tí ọlọ́run bá ti ní kí àgbọ̀yọ́ wà tí wọ́n ti mọ̀ yìí pé aláwakọ̀là nira wa sẹ́ ẹnìkan ló ní wá ìtọ́wá sì wúlò lè fi àṣe àrà tọ́wá wúlò lè fi ajá òun ló nígbà òun ló lásìkò òun ló láyé òun ló làwọn tó dá wa sáyé gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí òun ló ní bọ́bá ìṣe fẹ́ ká ṣe la ṣe gbọ́dọ̀ ṣe ni ó fi gbà á. òsàlẹ̀ mùkùn. إن أراد الله أمرا فأترك ما أريد لما يريد فأترك ما أريد لما يريد bó ṣe kí mùsùlùmí orí nù pé ó ṣàlímù mọ̀jọ́wọ́lẹ̀ ó ṣàlímù mi أسلم مبابي أسلم إن أراد الله أمرا nígbà tó ọlọ́run ọba tó ní mi bá sọ pé báyìí lòun fẹ́ èmi Ísírẹ́lì ni mo ní contrary view sí ń tọ́lọ́ lòun ni òun ló ní mí òun ló mọ bí aláya alámúmọ́ ní kàlákọ̀ wà wà latiful khabir. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألا يعلم من خلقه. ألا يعلم من خلق وهو اللطيف الخبير أليس بني مدعي èmi mọ ọmọ bẹ́ẹ̀ ṣe jẹ́ èmi mọ máa ń tí ó fìdí yín èmi máa ń tọ́ fún yín èmi náà mo sọ pé báyìí ẹ̀

tàbá ń ké ayatollah kò sí yìí bọ̀ ọlọ́wà ni Allahu wàlíyù ladina amanu yukhrijuhum mina dhulumati ẹwọ kan ẹni tí ó bá sí ní kàtígórì ọ̀wáyé Allahu ó ní òun ọlọ́run Allah Allah ohun tó jẹ́ kókò sí tóun ò lè ṣe Allah ohun tó ń dá nǹkan tí nǹkan kan Allah ohun tó ń rí gbogbo nǹkan tí nǹkan Allah ohun tó ń bọ gbogbo nǹkan tí nǹkan lè bọ́ yùkúrí wàlíyù ladina amanu òun ni ọ̀rẹ́ ayò òun ni bosom friend intimate friend ladina amanu fún àwọn tí a bá gbà ń bọ̀ ẹ bá gbọ́ òun wá níṣẹ́ tó ń fẹ́ ṣe lára wa Allahu wàlíyù ladina amanu ó ní òun gẹ́gẹ́ fúnra àwọn ló wọ́n jẹ́ ọ̀rẹ́ ló wọ́n jẹ́ alábàáṣe fún ẹni tó bá ti gbà ń gbọ́ ó wá níṣẹ́ tó ń ṣe lára wa ni pé yùkúrí jù hó mílíọ̀nù dúlù máa tí ó lóun mú akó ònú òkùnkùn bọ́ ọ́nú mọ́lẹ̀ àṣẹ gbogbo ayé òkùnkùn láwà ó wá ní òun wọ́n wá ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́gbọ́ òun àyànfẹ́ òun wá jáyànfẹ́ tiwa ẹni kankan wọ́n wá sí ní kàtígórì àfẹ́ntọ́mọ́gbàgbọ́ tọ́ba rẹ̀ láti ṣe bó ṣe fẹ́ kéde èèyàn lówó àbẹ́yẹn nípò àbẹ́yẹn jẹ́ afá ńlá kẹ̀kẹ́ àbẹ́yẹn jẹ́ afá gbà àbẹ́yẹn jọ́mọ èèyàn ńlá ìlọ́lọ́wọ́ pìpì sí kíláàsì iyọ nkẹyọkán tọjẹ criteria tá a fi gbà ẹ̀wọ́ nù kíláàsì wọn fi jẹ ààyò fún yàn òun ni pé kó ṣe kí ni o iman bela kó nígbàgbọ́ nù ọlọ́run wọn ni allah wàlíyù allah wàlíyù làdínà amanu ọlọ́run gẹ́gẹ́ ni ó ọ̀rẹ́ ààyò ni ó ẹni tí ó máa wà mára àwọn tí wọ́n bá nígbàgbọ́ ọlọ́run ó wá ní tó ń ṣe lára wọn ni pé yùkúrìjù hom mínà dúlù máa tí òun mú ọkọ ní òkùnkùn òun fi ẹ sínú mọ́lẹ̀ ó wá ní wàlàdí iná káfàrù àbáwọn kèfèrí àwòlíyá òun ṣàìtọ́n àwòlá òun ṣàyàpín àwòlíyá òun tọ́gùt ó ní àbáwọn kèfèrí àwòlíyá òun àwọn tí ọjà alábàáṣe tiwọn tí wọ́n jọ máa ṣe àtọ̀gùt kí ni jẹ́ tọ̀gùt kúlùmọ̀ yóò bá dùn ní gẹ̀rì láà oníjẹ́ tọ̀wádìd gbogbo tí a bá ti lè ń ṣèyàtọ̀ sọ́lọ́ tọ́ búùtù lọ́lọ́ pé wọn òkúta ní odò ní nǹkan kan kódà tẹ lórí ànábì ọlọ́run táwọn èèyàn pè lọ́lọ́run yẹ ànábì ìsáwọn kọba wà ní kàtígórì àwọn tọ̀gùtù ṣùgbọ́n tí ó yọ ni pé ọlọ́run ó ní kó ń padà wá yọ wà clear ọ̀rọ̀ pé ìfẹ́ pè mí nígbà síbẹ̀ ẹgbọ́ kílẹ̀ ní kílẹ̀ ní mo ní ẹ̀yẹ ṣe sẹ́wọ̀n fáwọn náà máa ṣe láàrin ara wa tá a bá fọ́kọ ẹnìkan jíṣẹ́ láàrin wa bàbá wa ọ̀pá ọ̀pádáre sẹ́wọ̀n kan bá wà ní ìsìn pé bàbá ọ̀pádáre wí báyìí o tàbí bàbá wa kọlá wí báyìí o tàbí bàbá wa mùnírù wí báyìí o tá a wá fẹ́ máa ṣe nǹkan o àtàwọn arẹ́ni tó lè ronú wa pé aláàjì ò lè wí báyìí tó wá fún àlàlùdé àwọn kan wà mọ́sáàsì wọn lẹ́ ní ká kó gbogbo owó mọ́sáàsì fáwọn káwọn lọ bàbá wa wá pé ẹ́ wípé ó kọ ọmọ tá a fi ṣe nǹkan ó tó sí àbí ṣùgbọ́n àwọn mọ̀ pé àwọn òṣèwà sí báwọn wọ́n wà padà wá pé ẹgbọ́ ta ló ní mo ní kó kó mọ́sáàsì rẹ̀ èmi ò wí bẹ́ẹ̀ o ànábì sọ padà wá bẹ́ẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kọ̀ wá wà ní tọ̀gùd gbogbo àwọn ṣéwù tí wọ́n wà láǹfààní àti lè padà wáyé táwọn ẹ̀ wá sọ̀dọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ ẹ bó lọ́rọ̀ wọn wà já sílálì kí á mọ̀ báyìí ẹ̀sẹ̀ àgbà lè bí ọlọ́run ọlọ́run fún un láǹfààní àti padà wá ni wípé èmi ò èmi ò wí báwo èmi ò sọ pé ẹ̀sìn mi o ọlọ́run ọ̀kan ṣoṣo mo ní ẹ̀sìn o ìpọ́n náà ni mí o nǹkan ọmọ ọlọ́run ni mí o ẹrú ọlọ́run mo pera mi fún yín o bólú ẹ bá débi tẹ́ fi wá ń pè mí bẹ́ẹ̀ yóò wá ṣe tẹ́kúríyà yóò wá fọra rẹ̀ mọ́ tó ń ti bẹ́ẹ̀ ká ẹ lè mọ̀ pé mímọ̀ sí nǹkan míì yàtọ̀ sọ́lọ́run mímọ̀ fìfẹ́ ẹnu sẹ̀sìn kẹ́ẹ̀lì mọ̀ bó ṣe le tó lẹ́yìn ìgbà tọ́lọ́ bá yọ̀ǹda fún àdébí ìṣàtọ̀ padà wá tán sọ wá kílẹ̀ ọ̀rọ̀ pọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ o tọ́ba tó wá dé ọ̀gbẹ́dà kì á mọ̀ lójú gbogbo tọ́lọ́ wọn bá dá ọlọ́run tó wá pé ìṣà sí gbangba pé ìwọ ìṣà ọmọ mẹ́rìàmà àǹtà kúrúta mi nọ́ọ̀sì ìtàkìlú ni wọn ń níyà ilà ayé mi lù lọ. ṣé wọn lọ sọ fáwọn èèyàn ẹ rí kí ẹ ti pẹ́ ṣé bàbá àwọn tí wọ́n tọrọ wọn kílẹ̀ àlójúmọ́ làwọn tí Jésù bá dé bá àwọn kan ti lọ lànà ìgbọ́rọ̀ kó tó di pé yóò dé ní òtí lọ gbogbo ẹ̀yin tó bá bá kẹ́ ẹ ṣe sùúrù ti torí fìtí náà ṣẹlẹ̀ ẹ̀gbọ́ bí Jésù ọba dé lónìí lọ́la ọ̀rọ̀ òtètè mẹ́mi kú mẹ́ lónìí gbogbo ẹ̀yin tó bá wá bá dákun ẹ wá ṣe farabalẹ̀ pẹ̀lú rẹ̀ kẹwọ́ torí fìtí náà ṣẹlẹ̀ fìtí náà ṣẹlẹ̀ torí pé Dajjal dajjal ah dajjal tí ń bọ̀ yẹ dajjal yọ dẹ̀kẹ̀ wò kó tó wá nípa níbi yìí sáwọ́ adé dajjal ló ti sọ àwọn kẹdọ lórí ibu torí kò sí tí kò sí tí ò ní lè jẹ́ wò lànàbì ìdúrà sálàlá ọ̀rẹ́ ọ̀sálà ànàbì ti fún wa ní antidote gbogbo problem àwa là àmọ́ni tábà ń ṣe àtáyá nínú tálẹ́bì kan sọ ní pé aláwọ̀ àwọn olùbíkà من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المسيح الدجال gbogbo ẹ̀yin tẹ́ bá màtá yá débẹ̀ lọ lè kọ́ min fitinati masi ìdájá nìyẹn ojú kan báyìí ni ó nì agbádùn àìní ọwà kò sí tí ò lè dẹwò tó bá yọ nìkan báyìí tó bá ní òun ọlọ́run yín rèé o tó ní ẹ máa ń ṣe látijọ́ yìí O rèé o táwọn kan bá sọ pé ẹ sọ lọ́yọ́ ni abídìdì rìn wá ní ọ̀yìn kí lọ fẹ́ ṣe tó mọ̀ kọ́lọ́ ní ní kọ́sán ó dòru yóò kọ́sán ọ̀sán sì kí lọ tó fẹ́ pé pé kí ni kò ṣe kò sí tí a sọ pé kò ṣe tí ò ní lè ṣe ebi báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pe àwọn nǹkan láàfà àwọn àwọn kan nípa àwọn kan àwọn aṣáájú àwọn àwọn àwọn àwọn ah, kò sí

àbájọ bàbá ẹ sórí ibú yóò ló ṣe o ó lòmí sábà bí ni o àwọn èèyàn fẹ́ràn kí wọ́n máa rí nǹkan ìyanu ibi tó bá ti wá rí nǹkan ìyanu wọ́n gbàgbé ọba tó ní ìyanu tó lẹ́nu tó ń ṣe nǹkan ìyanu tó ní gbogbo nǹkan ẹni ni wọ́n wà máa sìn tó ń ti bó sì jẹ́ pé ànábì Ìsá ó padà wá torí ẹ̀ gbogbo ibi tẹ́ bá ti ń dọ̀rọ̀ pa ànábì Ìsá ò ní padà wá ẹ gbà pé wẹ́n bẹ́ẹ̀ ṣe mùsùlùmí gidi ti ń tọ́ ní sójú ọ̀nà dáadáa o. tí a bá lọ gbọ́ ọkùnrin kabọ̀ tí ó dà kó tí wọ́n ti ń kọ̀rẹ́tì ẹ̀ adégúnwà àwọn dánú adégúnwà oní comparative yẹn ó sàmúra kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ Jesus is not coming back kí ló fẹ́ wá ṣe à kí ni tiẹ̀ pẹ̀lú mímọ̀ sẹ́ẹ̀rí mùsùlùmí ẹ̀ ẹ jẹ́ mọ̀ bí ẹ ti gbẹ̀sìn yín ẹ jẹ́ mọ̀ fi popularity èèyàn popular èèyàn jẹ́ èèyàn jẹ́ èèyàn ńlá ẹ jẹ́ mọ̀ fi gba ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn gbà wọ́n pè tí òjì tí òjẹ́ bẹ́ẹ̀ wọ́n pè fún yín kí n ti rú jáde adébúwà láti máa dájọ́ ẹ̀sìn ebi bẹ́ẹ̀ ló mọ̀ ebi bẹ́ẹ̀ ló mọ̀ but sẹ́láwà mùsùlùmí lónìí àti tàbáà àti dọ̀lẹ́ gan àwọn mùsùlùmí àgbà òrí báyìí ìwádìí ti pọ̀ jù lọ́dọ̀ àwọn mùsùlùmí tàbí àwọn mùsùlùmí tòní kí la fẹ́ rí àfààyàn ní mọ́tò ńlá oníkàlámù tí bá ń bọ̀ bá ilẹ̀ máa rọ́ òtítọ́ yóò àmọ́ sàṣẹ fún wa àwọn náà máa tẹ̀ láṣẹ jẹ́wọ́ nílé àfa oníyíwí àfa àbíbù ní mọ́kàsí náà sọ pé àdẹ́bí iṣẹ́ ò ní padà wá mọ́ ẹ wọ ayẹyẹ àfa àbíbù ẹ wọ ayẹyẹ ẹ wọ thousands of èèyàn listeners tí ọmọ gbọ́ nìyẹn àwọn èèyàn kó fáírọ́ọ̀sì lọ ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ sàárẹ̀ ọ̀pá kọ̀ ẹni tó bá wù kó gbọ́ ẹ tó bá wù kó mọ́ gbọ́ sàárè ọ̀pápọ̀ ihun tó ṣe dẹdẹ fún àfa àkọ́bá yé òní kọ́ sọ àwọn èèyàn gba àwọn èèyàn ọgbà ọlọ́run ní fi yun bí àfa ẹ wo ló wá yẹ ó tún ó sì tún insist recently ó tún release àwọn ìkẹ́kọ̀ọ́ tó sọ pé àníṣe ẹ wá sọ fún mi àyàká tó sọ pé ànábì yìí sá ń padà bọ̀ kí ló gbàgbé kalẹ̀ tó fẹ́ wá mú àpò. Ah, àfà torí ọlọ́run ọ̀dà yìí tẹ́ ìsáfà ẹ̀ka jẹ́ fún iláwọ̀ ẹ̀rí kẹtẹ́ iná mú lọ́wọ́ bàbá rẹ̀ ti ń sọ wátawàtà báwọn àkọ́kọ́ ní ìtànẹ́bì bá sọ ẹni tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ètò èsè mùsùlùmí ẹni ẹlẹ́ẹ̀kejì tí Kùránì bá sọ either directly or indirectly ẹni tí ó bá gbàgbọ́ kì í ṣe mùsùlùmí ṣé gbogbo ọ̀rọ̀ la máa sọ directly nínú èdè gan ẹja lọ́nu language nínú ẹwà tédè ní nínú ẹwà tí èdè ní òní pé àwọn nǹkan kan kò ṣe sọ̀rọ̀ hà àwọn nǹkan kan kò ṣe kéèyàn kàn wá sọ kọ́kàn sọ búà lápèjúwe kẹ́nìkan ká ká wá sọ fún yẹn ní ìsìn pé lè fẹ́ lọ yàgbẹ́ sọ̀rọ̀ yẹn òun ẹ̀ ṣé sábà pé ẹni tí wọ́n bá wọ́n wá sí pé ọmọ ah, bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tọ́wọ́ sí léde Yorùbá ni wọ́n sọ pé sọ pé mo fẹ́ lọ dáwọ́ tẹ̀lẹ̀ tàbí sọ pé mo fẹ́ lọ jáwé jẹ̀ǹjẹ̀mí tàbí mo fẹ́ lọ gbọ̀nsẹ̀ kí ẹ̀ wá ní mo fẹ́ lọ gbọ̀nsẹ̀ kì í ṣe pé ó mìíràn kó fẹ́ lọ dẹ́fíkẹ́tì ṣé bí èdè èdè ní ẹwà èdè kọ̀ọ̀kan ló yáwà àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ mi ń bẹ tó yẹ pé kò ní ṣe sọ direct intercourse láàrin male and female kò ní bá a ṣe máa pọn ni ṣe kò ní ọ̀rọ̀ tá a fi máa sọ ni tí ò kàn ṣe máa sọ gbòógà wọ́n jọ ṣàṣepọ̀ wọ́n jọ ṣàṣepọ̀ wọ́n jọ sùn wọ́n ríra ó sún mọ́ kẹ́lì kan sọ pé ah, ó sún mọ́ wọ́n jọ ríra wọ́n jọ ṣàṣepọ̀ omi ní intercourse torí pé àṣẹ kí ni o àṣọ̀rọ̀ ha rẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó tí o bá rí lọ́dọ̀ àwọn òyìnbó nìsí èèyàn fẹ́ tọ̀ èèyàn fẹ́ ṣe ó ní ah, òun fẹ́ yí sara o kẹ́nìkan kan máa bọ̀ wọ́n náà ní ti ẹ dákun ẹjọ́ fẹ́ tọ̀ á ah, wò pé ilé ah, ò ṣe wá lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ẹ dákun fẹ́ yí sara mi àbí àpè ẹ lọ́ba ẹ lọ́ba bẹ́ẹ̀ náà wà lóde lágbáwá bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ àtàlẹ́bí wa máa ń sọ̀rọ̀ ìlọ́lọ́wọ́ bá ti pè wá sákèsí inú kùránì pé ẹ wá o alimathal proverb òwe wà o yìí máa fòwe sọ̀rọ̀ o nínú kùránì òwe wà ọ̀dà ọlọ́run ní láwọn àǹsánà hàn kùránì alájábàlì tẹ́ ẹ bá gbé kùránì lórí òkè tẹ́ ẹ bá fẹ́ tu gbogbo èdè ló ní connotative and denotative meanings ọlọ́run ní láwọn àǹsánà hàn kùránì alájábàlì tẹ́ ẹ bá gbé kùránì lórí òkè làràyítà òun kọ́ṣẹ́ mọ̀tàṣájú yẹn ní kọ́ṣẹ́ ti là òkè ọ̀fọ̀ àtẹ́tà gbẹ́kọ̀ ayé sórí òkè do you get it? so ọlọ́run sọ ọba tó ní ọ̀rọ̀ sọ pé owó máa sọ̀rọ̀ parable ọ̀rọ̀ mi ń bẹ tó wọ̀ ní sọ direct ọ̀rọ̀ mi ń bẹ tó wọ̀ sọ direct lẹ́wọ̀ azadna hàdà kú àdàlà jabal jabal gbẹ́kọ̀ ayé lè rí òkè jabal òkè ní jẹ́bẹ̀ kì í ṣe òkè bìmánà òkè mountain lọ́lọ́run sọ bó ti wù kí nǹkan lágbára tó tẹ́ ẹ bá ti lè fi ètò kùránì tọ́ nǹkan yẹn ó lè yanjú ṣẹ́gẹ́tì bó ti wù kọ́rọ̀ lágbára jabal sẹ́wọ̀n pé jabalu òkè ní jẹ́bẹ̀ nínú èdè lágbára jabal òkè ẹ̀ pé jabalu jabal tóóró àwọn bàbá wọn ní òkè jabal tóóró àbí òkè jabal tóóró òkè jabal abi kubais òkè tó wà ní maka gẹ́gẹ́ ọlọ́wà ni lọ́wọ́ azanna hada kú àná àlà jabal nù ayé àtàbà kí fún àná lórí tó fi kí fún wa lọ́wọ́ azanna hada kú àná àlà jabal tẹ́ ẹ bá gbé kúrò lórí òkè yóò fọ̀ká yóò fọ̀ yóò yóò yóò yóò di pẹ̀tẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé bó ti wù kí ìdájọ́ kan lágbára tó bó ti wù kí nǹkan kan tó tẹ́ ẹ bá ti lọ wo òfin wo ni ọlọ́run sọ parẹ́ nù kúrò ní ọ̀rọ̀ náà yẹn ju bó ti wù kí ìkẹ́kọ̀ọ́ wà lẹ́nu yìí tó pé ha ah, mo fẹ́ gba visa ni ha ah, mo fẹ́ ní admission ni ha ah, mo fẹ́ sí kíkẹ́ ni tẹ́ ẹ bá ti lè lọ òkè nu in tó bá ga jìyàn lọ ní jókè tẹ́mi èèyàn fẹ́ gbé tẹ́ ẹ bá ti wá lè wò pé kí ló kọ́mẹ́súréètì nǹkan nínú kùránì ká fi yanjú ẹ̀ lára ètò òkàn tiẹ̀ lẹ́bàá sì pé òkè ti bẹ̀bẹ̀ lẹ̀ ìṣòro yìí tán. sókè tá a bá fẹ́ lọ tú wípé tàbá gbé kura ní òkè ẹ kò katapila máa ń dà yẹn ká tún máa gbé ká máa gbé lórí òkè pé afẹ́kókè ìkọ́fọ́ ẹ wá gbé kura nìyí kò lè fọ́ bẹ́ẹ̀ ti gbé yẹn náà ni ó so ọlọ́run sọ̀rọ̀ ó pòwe ọlọ́run wa sọ̀rọ̀ pé òun máa pòwe o òun máa pòwe o òun máa sọ̀rọ̀ ọ̀dà ọlọ́run kánú ó ní màtálù làbí àwọn tí wọ́n máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ àwọn tí wọ́n máa sin nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ ọlọ́ni kàmátàlì ankabut wọ́n dà gẹ́gẹ́ bí aláǹtakùn spider alankabutu aláǹtakùn ní jẹ́bẹ̀ alankabut ẹwú yẹ alankabutu ó pè mí náà ti mọ́mọ́ èyíbó mọ́mọ́lágbáwá spider al alankabutu ó ní bí chapter lọ́nà dedicate fún suratul ankabut the chapter of spider ní alukur'an ọlọ́wọ́ ni mọ̀tálù ladí ni tẹ́kadù ní lúlì náà àwòyá àwọn tí wọ́n máa wá nàlọ́wọ́ àwọn tí wọ́n máa wá ààbò àwọn tí wọ́n máa wá gbẹ̀gà àwọn tí wọ́n máa sìn nǹkan mi tọ́ba ti yàtọ̀ sọ́lọ́ gbogbo táwọn ìtẹ́ bá ti gbá ń bò mí tọ́ àtọ̀ sọ́lọ́ ọlọ́ni kàmẹ́ta ni ankabut irú ẹni bẹ́ẹ̀ dàbí aláǹtakùn ìtàkàlọ̀ tì báyìí tà aláǹtakùn tí ó máa ta òun báyìí tí ó máa mọ́lé tọ́ba pọ̀tọ́ ọla ní ìdá wàhálẹ̀ kò yí bó ṣe wá ṣe wàhálà tó ilé tó yẹpẹrẹ ilé wò lọ tó ní bí wàhálà tí ó fi tí kọ tó ní lórí ẹ̀rí tí ó pè é bámúgbà rẹ̀ ó bú ẹ̀rí tí ó sì gbẹ dàrú gbogbo tí bò mí ti ẹ̀rọ oore ẹ̀dẹ́ ní ọ̀dẹ̀ lọ́wọ́ máa kòwé àdẹ́bì náà máa fọ̀rọ̀ àdẹ́bì máa pẹ́ ọ̀rọ̀ sọ ọ̀dà ìgbà tí àwọn Aisha rọjá láti ara àníhà tí àwọn kan wá bí léèrè nípa tóbìnrin bá ń ṣe menstruation pé kò yé wa tó bá àwọn yẹ̀wúdí tí àwọn bá ti menstruate wọn ò lè jáde lé bẹ́ẹ̀ kí ni yàmọ̀ yàmọ̀ rẹ lọ jẹ́ kí ni yàmọ̀ rẹ tàbí káwọn kó jáde lé fún un ó nígbà tóbìnrin bá parí ìgbà tí islam wà dúró wá ní rárá o ànábì wa sàlàyé fún wa pé ẹ gbọ́dọ̀ torí menstruation lé omi jáde kó lé àbí kó jáde kó lé fún kọ́dà ẹ gbọ́dọ̀ torí rẹ̀ mọ́jọ sùn kọ́dà ẹ gbọ́dọ̀ torí rẹ̀ mọ́ba ṣeré kọ́dà ẹ gbọ́dọ̀ torí rẹ̀ mọ́jẹ ń jẹ rẹ̀ ṣé bí bí ẹ bá ṣe pé kèfèrí èé e ronú dáadáa ọba wọn pé ọmọ mi rè ọmọ mi rè ọmọ mi rè ṣé bí menstruation náà lọ́lọ́run ló sábàbí kí o lè sọ pé tó fi sórí iṣẹ́ wa lè di ọ̀fẹ́ rí Islam wa clear rẹ̀ ìyàwó Aisha wa sọ pé táwọn bá ń ṣe menstruation lọ́wọ́ torí pé gbogbo ẹ tó bá jẹ́ aṣáájú rẹ kò gbọdọ̀ láṣìírí yes aṣáájú rẹ o kò gbọdọ̀ ní ẹ̀ka torí pé ọ̀rọ̀ ara rẹ̀ ni ó máa fi sọ ni ó máa fi kọ́ àwọn èèyàn rẹ̀ lẹ́kọ̀ọ́ ìyàwó Aisha wa ni táwọn bá ń ṣe menstruation ànábì ó sọ pé káwọn mú aṣọ báyìí káwọn lápọ̀ báyìí wọ́n mú aṣọ báyìí wọ́n lápọ̀ báyìí wọ́n wà á ro aṣọ mọ́ ọ wá ní gbogbo nǹkan pátá tọkọ àti àwọn máa ṣe làwọn jọ máa ṣe ilẹ̀ nìka àfi nìka nìkan nìka tẹ́ẹ̀jọ́ gbọ́ ọ̀rọ̀ yìí tọ́ba lọ gbọ́ pé gbogbo nǹkan la àníbi ní ìsináwó kú láṣẹ yìí gbogbo nǹkan ni ẹ ṣe ilẹ̀ nìka àfi nìka nìkan sáwọn èèyàn kan ò lè padà tún nílé ní sí pé àníbi ní a máa ṣe nìka nìka tánàbí ìsọ̀nbẹ̀ ṣé nìka máyéjì àbí tí àmọ́ torí rẹ̀ ṣe nìka lànẹ́bí wa fi rẹpìrìsẹ́ǹtì nǹkan yẹn torí pé a fẹ́ pẹ́ ọ̀rọ̀ sọ pé kí a lè mọ̀ pé manners nípa ọ̀rọ̀ sísọ ànẹ́bí ọ̀sán pé gbogbo nǹkan ni ẹ ṣe àfi kò wá sọ nǹkan gẹ́gẹ́ wá ní ìlà nìka àfi nìka nìkan ni ẹ mọ̀ sí does that mean pé ànẹ́bí ká mọ̀ fẹ́ yà wò sallallahu fún ilé ìtẹ́gbọ̀n fún àdébí ìsànpadà bọ̀ sáàmù pé mùsùlùmí tó bá kọ́ gbà pé wọ́n kan isa mágbélébù àbí wọ́n pa sàpèké ìṣe mùsùlùmí ṣé yẹ clear so clear kódà àwọn tẹ́ ń sọ wóróworó igi ẹgbà pé kéèsì fi ń pa kódà pé Jamiu Adégún àyẹ̀ ti ń ṣe ó ti ń tàrọjà o ọkùnrin kan báyìí láti London Saheed Shittu tó máa kó fún gbogbo wọn báyìí kódà kó ti kó fún un torí pé ó padà sọ pé òun náà ti kó fáírọ́ọ̀sì yẹn lọ́dọ̀ rẹ̀ tóun náà sọ pé jésù ò ní padà wá mọ́ bọ̀dùbà tó wá ń súnmọ́ àwọn àfa ọ̀rọ̀ ẹ̀sìn àfa ló lè yẹjú ẹ̀ èyí ò lè kẹ èyí ò lè kẹ èyí ò lè kàwé gbọ́ ẹ̀sìn yẹ o kẹ́yìn àkọ́mọ̀ rẹ̀ tẹ́lẹ̀ kẹ́ ẹ mọ̀ ń gbọ́ mufti mẹ́kì mọ̀ ń gbọ́ ọ ìyẹ́ ò lè fi ẹsẹ̀ sìn wà láì làzì mufti ọlọ́run wà búra so kálukú ẹni tó bá mọ̀ pọ̀ ń kú lẹ̀ fẹ́ ní mẹ́sìn ó ni pé o ní ìtẹ́lẹ̀ tó wà dọ́dọ̀ ọlọ́run láti àná tó wà nípa àdìkẹ́ ah, ó complex gan ah, ẹ bá lẹ́bi sọ́nà àwọn kan ṣe lọ ọ̀dọ̀ àwọn bàdúkù rẹ̀ lọ ṣé yóò kọjá àbá ilé náà kọjá ọ̀pọ̀lọpọ̀ àfa àgbàjà kíláyè ṣèkómọ kíláyè kíláṣọ ọ̀nà olókùn kíláṣọ ọ̀nà wẹ́dì tí èèyàn bá fẹ́ jẹ́ àfa àgbẹ̀ tí ó jókòó ìwọ̀nba ní ọ̀rá yè ṣèkómọ lọ ní wẹ́dì kéèyàn máa pè mí lé kó mọ́ ní wẹ́dì nìsí àti tó bá yẹ pé yọ ọ́ pàkí fún ọ̀nà ìgbà báyìí màá dé tó bá ti dé bára màá kó bẹ̀ tí ò bá ti wẹ́dì láti lè fowó mo ti dìde mo ti kó bẹ̀ kò sáàyè kèé ṣe báyìí kèé ṣe kó wà lẹ́ owó lọ́wọ́ àlẹ́ ṣùgbọ́n yìí tá yẹn ọkọ̀ jáde ẹ ẹ láago méjìlá àyè wá fà fà láago ní ìṣe adé wá jò kó kalẹ̀ abẹ́ dàpọ̀ ẹ̀rọ yẹn lọ́wọ́ múra lọ́wọ́ yóò láago méjìlá irú nù. kéèké sáfà alágbàjá wà láì nà kẹsàn àgbàjá àgbàjá wà inú dùn ní gbogbo ẹ̀ làwọn náà máa ṣe àfi àfilẹ̀ fún oore gẹ́gẹ́ látọ̀dọ̀ ọlọ́run ni. ó yàtọ̀ adébílẹ̀ àwọn akẹ́lọ́ ọ̀dọ̀ bàánúkù rẹ̀ yọ ẹ bá wọ̀rọ̀ ẹ̀ tó adébí wa sọ àsọtẹ́lẹ̀ fọ pé mọ̀nkálẹ̀ yóò mìíràn bíi láwọlé omi pàṣẹ ẹni tó bá gbọ́ lọ́gbọ́ tó sì gba ìjọ tí ọlọ́ pàdé ọlọ́run bá gbọ́ fọláyìí sọ́ni yálẹ̀ asílẹ̀ ilé àti bàánúkù rẹ̀ yọ ìrún asílì yìí ọ̀dọ̀ àwọn bàánúkù rẹ̀ sọ̀ tí wọ́n rẹ̀ nìkan ti kì ṣẹgbọ́rọ̀ sáré bíbọ̀ ó ṣe wà sí àfọ̀n wíìl fún ọ nígbà wọn lọ ní bá lọ wọ́n tó jẹ́ ẹ̀lẹ́bàá yìí ásìrì kan tó ní nígbà ásìrì tó lára ẹja kí o àwọn tó wá ní lára wọn àlẹ́bí ní ká kí ásìrì wa lọ́dọ̀ àwọn bàmúkù rẹ lọ lójú ẹsẹ̀ wọ́n méjì bí àwọn kan kírun tiwọn mọ́gìrì ti tó wọ̀ kó tó dé ọ̀dọ̀ àbàdí so sẹ́mi pé ìfìtì ti wà bá wọn ti wà lọ́tọ̀ tó bá wọn. gẹ́gẹ́ bọ́mọ yẹn dẹ̀ ṣe máa ń ṣe ni wípé ìtẹ́ máa rò pé ní òdodo àwọn gbàgbé à ah, àsìkò ń àwọn àwọn tó ń gbàgbé ah, à àwọn ìyẹn ni padà fa íńtánẹ̀tì sátún fi se yìí tí ìrújú bá ti wà ń bí nǹkan kan fún yín tí fàǹfà bá ti wà ń bí ọ̀rọ̀ kan fọ́rùkú ìlànà ẹ lọ núwèé òfin ọlọ́run wàyí lọ́dọ̀ sùn ẹ lọ nú kílà rẹ̀ bí ẹ̀wù problem ta ni tiwa níbi ẹ̀sìn náà yẹ̀ ládé mùsùlùmí yóò jẹ ìyájọ́ òbí nàìjíríà lọ pẹ̀lú ọ̀rọ̀ wípé ìtàfà wa ti wí táfà yìí bá wí ẹ̀ táfà yìí bá wí kàmí ìrújú ti dénú ọlọ́run ti lè gbẹ wípé ìlànà ẹ̀ tí ìrùjú bá ti lè wà tí fàǹfà bá ti lè wà tẹ́nu ọ̀bá ti kò lórí ọ̀rọ̀ kan farudu ìlànà lọ́nú lájàbù kú inú ìwé tí ò sí rẹ̀ yẹn ẹ lọ bèrè pé òkè àáfà ìwọ ní kájò ọ̀dà amọ̀gbọ́ olókùnkà wọn jó pé kákáká so daft débi pé ẹni tá a fẹ́ràn lọ kájẹ̀ tó wà lọ máa sọ lókù àbí ìwọ wí bẹ́ẹ̀ àáfà ìwọ ní ọ̀yẹ pé ara wọn kan gbogbo ni kò yẹ ká lè máa jó kò yẹ ká lè gbowó ìwọ wíjẹ ìwọ wíjẹ ẹ̀sìn láàfẹ́sẹ̀ méjèèjì ọ̀yà ẹja lọ bó la ẹbí yẹn so instead of yẹ àwa máa wá àwa ní faction àwa máa ní faction àfa àdásí lè mi tẹ̀lé àfa sàfà lè mi tẹ̀lé ẹ jọ tẹ̀lé ra yín wọ́n fi ẹwà jọ ní lọ́nu yẹn tọ́rọ̀ bá ti di pé àfa méjì wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò wá papọ̀ lórí ìdájọ́ yóò kàn kò sí ẹ̀ka ju pé ok ṣé bí nǹkan recently ọ̀rọ̀ ọ̀nà ẹ̀ kí ló fi ń da ebófin akọ́sọ pé ọ̀yà kẹfọ́ ẹ̀jẹ̀ gíìtì akọ́ni rárá wọn àyọ̀yà according to section kìíní kan according to kìíní kan òfin àwọn máa lu òfin nínú nǹkan ayé òfin tó yẹ pé yẹn ló ṣe bọ̀tọ́ ọba ti dọ̀rọ̀ ẹ̀sìn òfin ọlọ́run ẹ wà gbé jùlẹ̀ ẹ wà tẹ̀lé àfáàrà àgbà ní fọ́ọ̀sùn àfáàrà àgbà lókè àrẹ àfáàrà àgbà nísàlẹ̀ ọ̀sùn kí ni ṣé gbogbo àwọn èèyàn ọlọ́run ẹ̀sìn àrẹ ọ̀rọ̀ wọn sí apẹ́wọ́wọ́rọ́ àṣírí tó bá ti sọ nǹkan bí tọ́ bá yàtọ̀ sí ọlọ́run bí ànẹ́bí wí ànígbani àwọn tí ó jù wọ́n lọ wọ́n wí bẹ́ẹ̀ fúnra wọn pé tẹ́ ẹ bá ti pé mo sọ nǹkan kan tí ọ̀wá lọ ṣe déédéé tó lọ àtàlẹ́bí sọ ẹ lẹ́ mọ́ mi àwọn tó ju àwọn bàbá lọ́tẹ̀ ààrẹ tó ju àwọn bàbá fún ọ̀sùn lọ ìmọ̀ mọ́lìkì sọ bẹ́ẹ̀ sábì sọ bẹ́ẹ̀ ahmed ọ̀mánbàdì sọ bẹ́ẹ̀ àbú àníbà sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ráàyè kẹ́kẹ́ jẹ̀ sí lọ. àwọn tọ́jẹ́ pé competition là ń ṣe láyé ẹ̀pọ̀lọpọ̀ àpáàsì kíníkà ń ba kíníkà sọ́ọ̀tì kíníkà lọ kí la fẹ́ gbà nù yìí o àwọn kan wọ́n fẹ́ pè mí wá sí wọn wá wá wọ́n ti wá tẹ̀lé pé tílára ara wọn àwọn kan ní káwọn pe àfàwà Buhari ọmọ Musa akan ní káwọn pè mí sọ pé in terms of popularity ẹ̀yin náà mọ̀nà Buhari ọmọ Musa lájọ wàá mọ̀ so àwọn kan wọ́n gbà làwọn pè àwọn kan lọ pé àwọn ilé ẹja pé gẹ́gẹ́ wọ́n sábà fọ̀rọ̀ láàrin ara wọn àwọn tí wọ́n wà mẹ̀mí wá sọ pé ẹja lọ́dọ̀ rẹ̀ tá a bá gba tí èbá ti pé ń sùn lọ́wọ́ yọ̀ọ́ mọ̀ kàtí àbí tí ọba máa ka tí àlọ́ yọ ọmọ kọ́ wọn kéwù ni tábà wá dọ́dọ̀ rẹ̀ kò ní í ṣe bí ẹkọ́ orí alẹ́ yìí tọ́ba ti kí atẹ́ yóò parí kéwù tí kó àwọn ọmọ ti lọ sọ́dọ̀ àdáwọn bá wọn ní bá ní òkè ẹ̀yà lọ wọ́n bá wá dọ̀ ní bá bá mi lè kéwù sàwọn alẹ́ kó wa ní sara mo wà kíláàsì rẹ̀ bá tó wọn ẹ afẹ́ rí ẹ dákun ẹ̀jọ̀ tó lọ lọ ẹ jẹ́ n parí pẹ̀lú àwọn ọmọ yìí ní bá jókòó tàbí sí ìmọ̀ wọn kọ́ àwọn ọmọ lọ́wọ́ ní má dàbí sọ́bẹ̀tì mọ̀ mo ṣáà tún tàbí sí ìfọ àwọn tán ìgbà mo ṣe tán mo wá bá wọn. àwọn ní kò tẹ̀sí problem mọ́ àti rí táwọn wà kíná ẹ̀ka wọ́n sáwọn abẹ́rẹ́ wọ́n á padà bẹ̀rẹ̀ sí sọ gbogbo oríṣiríṣi ìtọ́sẹ̀ lára wọn á ní ẹ̀rí láti jà problem táwọn mùsùlùmí ní ìkanu rẹ̀ náà nù tọ́lọ́kọ́lọ́ bá sọ̀gbẹ̀ faction wà ẹ̀yin tẹ́ ẹ ní èmi lẹ́yìn fẹ́ ẹ lè fẹ́ ẹ lè fẹ́ Buhari tómi lánàá bó ṣe popular tó so àwọn jẹ́ nígbà yìí àwọn fẹ́ yìí wọn ò lè fẹ́ mi tó Buhari láéláé so bọ́ọ̀rọ̀ ṣe nínú a gbọ́dọ̀ máa gbé ìfẹ́ ẹ̀mí wa ìfẹ́ ẹnu wa lérí àwọn àfa yóò wà yóò kún ṣùgbọ́n in tó yẹ ká fi fẹ́ àfa tábà fi àfa gan ni pé bó o ní familiarity rẹ̀ sọ́nà àtànẹ́bí tí yẹn bá kún ìfẹ́ tá a wulẹ̀ ní personal interest tá a ní mashallah no problem torí pé ìfẹ́ ọlọ́run ni máa ṣe èyó tí nǹkan méjì bá wà èyó fẹ́ kan jù kan lọ ṣùgbọ́n tọ́lá bá ti dọ̀rọ̀ ẹ̀sìn mo máa sọ fáwọn ọmọ kéwú tọ́wọ́ bá ti lè wò pé torí pé mi làáfà rẹ tọ́wọ́ á rí dáadáa tó jẹ́ dáadáa ẹ̀sìn lára àáfà mi jù mí lọ tọ́wọ́ á tẹ̀lé mi ọ̀wọ̀ náà torí yìí náà ẹ̀rẹ́ dọ̀gbìn àgbà rẹ torí mo ti ṣí yín lẹ̀ pé ọlọ́run yà nàbí wí ni ká lọ̀rọ̀ so èèyàn ní kò lè ṣe mistake kò yé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn àfáàgbà méjì ìmáàmù Ahmad àti ṣé ìmáàmù Isaac kọ ìrìnà tí ó kọ àfáàgbà kejì but àwọn méjèèjì àfàgbà ni wọ́n wọ́n wá fa mọ́sálà kan wọ́n fa ọ̀rọ̀ ẹ̀sìn kan ìmáàmù ahmed ọmọ àbàlẹ̀ ní báyìí mọ́sálà yìí ìmáàmù sáà àbí ìmáàmù dawud wọ́n ní báyìí àwọn ọmọ kéwu ìmáàmù ahmed ọmọ àbàlẹ̀ sẹ́fẹ́ àfàwọn wọ́n tẹ̀lé àwọn ọmọ kéwu ìmáàmù sẹ́fẹ́ àfàwọn wọ́n tẹ̀lé ṣé nígbà tí àwọn àfàgbà méjèèjì wá délé ìmáàmù ahmed ọmọ àbàlẹ̀ wá wò pé eh, àfàṣà kan mọ̀ gbọ́ ọmọ yé jù mí lọ ọmọ ìgbẹ́ sí yẹn jù mí lọ intern five tí ẹ̀ ní ọ̀ráìtì wọ́n kẹ̀ pé àwọn ọmọkéwò rẹ̀ ní ẹ̀yọ́ wọn mẹ́sàlá tá a fà yẹn wọ́n ní yàn tá a fà kejì sọ ń lọ wọn. bóyá ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tẹ o àtúnṣe lọ́dọ̀ àfà kejì náà pé abúlé ọmọ nbà yìí mọ̀ fún ọkẹ́ wíyé jù mí lọ ó mọ̀ mọ ìmọ̀ jù mí lọ wọ́n kẹ̀ pé àwọn ọmọkéwò rẹ̀ ní ọ̀rọ̀ tá a fà yẹn ní tá abúlé ọmọ nbà ní sọ ó ní ẹ̀ tẹ̀lé kálukú sọ bẹ́ẹ̀ fún ọmọkéwò rẹ̀ sáwà lè ṣe nkiri wa ẹba so lẹ àwọn ẹjọ wà pàdé ẹ ó sì àpàdé àwọn ọmọ kéwà àwọn méjì wà pàdé ní muslim hajj àwọn ọmọ kéwù bẹ́ẹ̀ máa ń lọ pàdé wọn lọ hajj àwọn ọmọ kéwù àfa kejì wọn lọ hajj wọn bá pàdé ní mẹ́ta bàtà wà pàdé mẹ́ta nǹkan yẹn wá ṣẹlẹ̀ ntí àwọn ọmọ kéwù ntí ìmáàmù ahmadu ọmọ àbàlí sọ ó làwọn ọmọ kéwù kejì wá ń ṣe ntí ìmáàmù kejì ṣe ó làwọn ọmọ tí wọ́n bàlí wá ń ṣe àwọn ọmọ tí wọ́n bàlí ah. wò pé ń tà fà wá dá lẹ́nu yìí ń ṣe tọ́wọ́n náà wò pé ń tà fà wá dá ni wọ́n kàn wá pera wọn pé wá ẹgbẹ́ ọmọ tí wọ́n bàlí orí wọn bá wọn kéwù sáà yọ̀ lẹ́nu ó sáré pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń tà sọ̀rọ̀ ń tà sọ̀rọ̀ ah. àbá àti àti sọ fún wa pé àbá àti àti sọ fún wa àbá yẹn lọ́tọ̀ àbá àti náà ẹ̀sìn inú àwọn afẹ́sìn inú àwọn afẹ́sìn nìyẹn kìí ṣe ẹ̀mọ́ bí sí ń kírun ni ìmáàmù gọ́ọ̀mẹ́ntì house ẹ̀mọ́ bí sí ń kírun ìmáàmù national mosque l'Àbújá kí ni ìwà ti ebi ìpín nìyẹn ẹ̀ tó bá wọn náà ló lè fún nìyẹn àìmọye àbá àgbà tó jẹ́ pé ebi táwa ń sọ yìí àwọn kan ni wọ́n kọ́ tí wọ́n lè sọ bá wa ṣe sọ yìí ọlọ́run fáwọn ẹlẹ́bùn ká rí ká lè sọ wọ́n fáwọn ẹlẹ́bùn kún ó lè kọ́ wọ́n bá àwọn kẹlẹ́bùn pé n ò lè sọ n ò lè kọ́ àmọ́ wọ́n lè kọ́ ọ̀yàn tí ó lè sọ tí ó lè kọ́ ọ̀dọ̀ ọlọ́run nìkan ni nǹkan pín sí òun nìkan ni jack of all trade master of all wàhálò tí wọ́n bá lọ́wọ́ ẹjẹ́ jack of all trade ní tí ẹ master of none lọ́ọ́ jẹ̀ so ẹ̀sìn ó ní nǹkan ṣe pẹ̀lú kí lọ́lọ́wọ́ bá wí kí lànà bí so àwọn wá drag ọ̀rá sí ẹ̀ṣẹ́ wọ́n wá dọ́dọ̀ ànẹ́bì pẹ̀sẹ̀ dọ́dọ̀ ànẹ́bì ànẹ́bì yìí nà àwọn èèyàn yóò ti gbẹ̀sí yìí o ṣe ásì ìtẹ́ni ákí ojú ọ̀nà wọn ti kí o àwọn tọ́lẹ̀ ní ẹ̀ iye yẹ ẹ̀ àwọn náà ti sọ tẹ́lẹ̀ wọn ò gbẹ̀sí yìí o wọn ò dé ọ̀dọ̀ àmọ̀ nípò ẹ̀ gan o ànẹ́bì wa ní ẹ̀yìn tẹ́ ẹ kí lójú ọ̀nà kílẹ̀ rí ẹ rí ni kílẹ̀ rí wọ́n bá mú kùránì wá pé ẹ̀yìn ànẹ́bì wa fọ́lọ́ sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban ìrun ní ìgbà tọ́lọ̀ ní ká kí o téèrè gbọ́dọ̀ kí gbà mí ànábì ni you are right ẹ̀yin tẹ́ ẹ kí gbọ́ ní ẹ̀yin lẹ́ni ká kí lọ́dọ̀ àwọn àdínkù rẹ̀ sọ ẹ̀rí wa sí ni pé ọlọ́run sọ yí pé ní kó tó tún ìbú náà láà tó ayé kó lóòótọ́ lẹ fẹ́ràn ọlọ́run pàtàkì wù ní ànábì ni ẹ tẹ̀lé o àti tẹ̀lé dẹ́wí ànábì lẹ́yìn lẹ́yìn tẹ̀lé right ibẹ̀ ni ìtìláfù yẹ ọwọ́ àpapọ̀ padà but bó wọ́n ti lọ mú ọ̀rọ̀ wá tó fi yanjú ọ̀rọ̀ yẹn inú Qur'an ìlọ́lọ́wọ́ bá rí fàṣí pé law anzalna hadha al-Qur'an ala jabal tọrọ kan bá lé lẹ́mìí yín tó fẹ́ sọ yín dọ̀tá láàrin ara yín tẹ́ ẹ bá ti lè fi Qur'an yanjú ẹ̀ ọ̀rọ̀ yẹn ò yanjú so àwọn tí wọ́n jọ ń ṣe ẹ̀yẹ lọ́lọ́tọ̀ ẹ̀yẹ lọ́lọ́tọ̀ tẹ́lẹ̀ wọ́n kẹ̀sẹ̀ kí ni o so jama ọlọ́wọ́ sànùwà ọlọ́wọ́ lè wà kó lóore ọlọ́wọ́ gbàdúrà wa ọlọ́wọ́ kàtà wa ẹ̀sìn ẹ̀jẹ̀ àkọ́kọ́ lọ jẹ́ pé ìfẹ́ ọlọ́run ìfẹ́ ànábì ẹjọ́ kọ́ jẹ́ nọ́mbà wà lórí ẹ̀mí wa kọ́ jẹ́ priority wa ká wa wá máa àwọn àfa wa sí pé ntẹ́ bá bí alẹ́ gẹ́ pé kí ló tó fi fẹ́ràn àfa pé ah, torí pé kò ní nǹkan kò ní sọ́ọ̀sì míì tí fi máa sọ̀rọ̀ fún ajú pé ọlọ́run àtàwọn ìlú lọ ẹ má wo ti pé tálíkà ni ẹ má wo ti pé ọmọ eke ni ẹ má wo ti pé sọ ní sáà rẹ ni sọ jẹ́ èèyàn kan gidi ni kéde sọ àdàgbára kò lè fi ní ìsìn káwọn ọmọ ọgbà àṣẹ iṣẹ ìwù nígbà nígbà wọn ó gbé mi rù débi kí wọn á mọ wípé sẹẹri èèyàn lè ṣe kíkà tí ó bá ti takò tọ́lọ́ ẹ gbọ́dọ̀ wo bí mo ṣe rí yẹn sọ ti yé ọlọ́dà kún gbàdúrà wa sàánú wa bí abùkátà wa lé wa kún lórí ẹ̀sìn ọlọ́mọdé wa kún bẹ́ẹ̀ ni yẹ̀sì ẹ̀yin tẹ́fẹ́ wọn mọ̀ pé ń padà bọ̀ ni pé ọlọ́run sọ pé wọn àpá wọn àpá gbogbo agbábẹ́ẹ̀ ọlọ́run wa sọnù kùránì pé kò sí ń tí mí kò sí ń tí mí báyìí tí ò ní padà kú ọ̀yà gbóni àwọn àkúkú tiẹ̀ sẹ́bọ́lọ̀ sọ pé wọ́n pa máa pọ́tà lùhù ọlọ́run Jésù yẹn o máa pọ́tà lùhù wọ́n pa o wà máa sọ́là buhù wọn kọ́ ní àtàlágbèrè bò wọ́n láàkì ṣú bì àlà o àdàrú mọ́ wọn lójú ni o ọlọ́run wa sọnù kùránì pé gbogbo ẹ̀mí gbogbo tó bá ti ń bírì ni ó ṣe kí ni o ni ó kù ìgbóni àkúkú tiẹ̀ ẹ̀sẹ̀ tó bá jẹ́ pé jésù tí tí gbogbo wa gbà bẹ́ẹ̀ lóòótọ́ àwọn tí wọ́n sọ yàrá tàdégúnwà àti àbíbù mọ́ríkàsì náà gbà sọ pé gbogbo ẹ̀mí ni so ṣé òun wà exempted lóòrọ̀ ẹ̀sẹ̀ lẹ́nu ẹlẹ́ẹ̀kejì àlìjẹ́ náà àníwọ̀ a so wà so ti ọlọ́dà kún gbàdúrà sànù àkú bí gbogbo àwọn bàbá wa ọlọ́run bá sọ wọn làbàdàrà nígbọ́ ìpàdé àwọn àti ọlọ́run gbogbo àwọn ọlọ́run sàlékún àlàáfíà wa o àbàbá wa kẹ ọlọ́run bá sọ wọn dé ọlọ́run jẹ́ wọ́n bá wa náà dáadáa o lọ́jọ́ wọn tàbí mọ́yìn wọlé mọ́jọ́ wọn bá burú lẹ̀ fáwa náà alájọ wa mú ní ọlọ́run bá gbàdúrà wọn tó dórí gbogbo àbàwà àbà ọlọ́run bí àbùkátà wọn gbogbo àwọn táwa ọlọ́run dàkún ṣàánú wa gbàdúrà wa bí abùkátà wa níbi ẹ̀sìn ni kọ́ lọ́run fòrè sí fún wa má sì ṣe oore tá a ẹ̀sìn ọlọ́run fún wa gbàdúrà wa ṣàánú wa àánú ọlọ́run fi sí wa fi bí wa lé dàgbà mẹ́sìn jẹ́sìn ọmọ dàgbà wa ìfẹ́ ẹnu ọlọ́run ọlọ́run fi díẹ̀ nínú àmì àlùkí àmọ̀ hàn àwọn èèyàn wàhálà ṣẹlẹ̀ pẹ́pẹ́ yà àwọn èèyàn sì forí darí ní bó wà ní àlùkí àmọ̀ ṣe rí ẹlòmíì ti ṣubú ní abẹ́rí yìí wàhálà yìí ṣẹlẹ̀ pẹ́pẹ́ tọ́ba ń jọ́ gbẹ̀dẹ̀ àlùkí àmọ̀ bó ló ṣe rí gbogbo ẹni tí jọ́ gbẹ̀dẹ̀ àlùkí àmọ̀ láti gbẹ̀yìn sí ọ̀bàláyé